kìtàbù jihad ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jihadu ìsapá ìjagun sójú ọ̀nà tọ́lọ́hún eléyìí tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ ní ìjẹ́jọ́ òun náà ni a tún ka hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam lórí rẹ̀ lónìí hadith alákọ̀ọ́kọ́ lónìí òun ni ibn sa'adin radiyallahu anhu. أن رسول الله صلى الله عليه وسلم قال رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها وموضع صوت أحدكم من الجنة خير من الدنيا وما عليها والروحة يروحها العبد في سبيل الله أو الغدوة خير من الدنيا وما عليها سهل بن سعد إن وصحابي أن أبوى محمد صلى الله عليه وسلم قال لكم سعد ويونس ببوى قلني أن رسول الله صلى الله عليه وسلم قال وجيشي أولون كيكي أولون كيكي أتولى أولون قبى أن محمد صلى الله عليه وسلم صبايك رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها a ti sàlàyé fúnra wa níjẹjọ wípé níta ń pè ní aljihad aljihad oríṣiríṣi ọ̀nà olóríṣiríṣi ìtumọ̀ àránra wa létí pé èèyàn lè ṣe jihadu láìjà àmọ́jà ò ṣe é yọkú ònú aljihad jihadu lè dìjà bọ́bá dìjà kọ́dọ̀ ọlọ́run ọba ní èèyàn gbọ́dọ̀ sá lànàbíwá muhammed sallam fi ní. ninu asaba al-mubiqat awon kan meje ti pa nirun ohun ni at-tawalli yawm az lori oro jihad to ba wa ni ija ijagunnu aso awon ahkamu die ni pare ni jejo gbogbo babu ta ma ka yi lori oro ahkamu jihad e to ni teyin o mura ja lowo ohun ninu awon ona aljihadu fi sabilillah òun ni tí a ń pè ní arribab arribab arribab ni pé bí gbogbo mùsùlùmí bá jòkó kalẹ̀ nínú ìlú tí a fàwọn kan sọ ibodè èèyàn kàn jí ní lóru ọjọ́ kan lèyàn láàárọ̀ ọjọ́ kan lẹ́ẹ̀rí pé ọ̀tá ti wọlé kọ́dà wọn ti ń kanlẹ̀kùn òǹkàlùkù eléyìí ní jẹ́ rìbáàtù rìbáàtù ni pé gbogbo àwọn ibi tá a mọ̀ pé ní àfọkàn táwọn ará bíi o wọ́n lè gbàbẹ̀ wọlé mùsùlùmí ò gbọ́dọ̀ jókòó kalẹ̀ títí dìgbà tí wọ́n wọlé òun là ń pè ní àrùbáàtù káwá ara wọn tí wọ́n máa lọ tí wọ́n máa lọ kò sí ó lè má níjà nú. No? àmì mi ọ lọ yín lọ dún bẹ fọsẹ kan mi máa lo ọsẹ kan ṣé tẹyìn fi kó ń bẹ kó n kò sí nǹkan kan tọ èmi náà ó lọ dún bẹ oníjọ mẹta olóṣù kan oníjọ kan torí pé kò sí ààlà fún òun ní ara fíkìwò hadithi ńlá náà bí fi ní rè bá tú yẹ̀wò mi àjẹ́ pé bọ́bá yìí pé ààyè ọjọ́ kan lèèyàn ní ó lè ṣe kí ni ó lè ṣe rè bá tú ọjọ́ kan. bẹ́ẹ̀ bá sì láyè ọ̀sẹ̀ kan bọ́bá láyè oṣù kan gbogbo ń tí sẹ̀ríà ìsìláàmù ọba ti fa àlà sí ńgbé èèyàn bá ti introduce àlà sí kí ló dì ní ọ̀dẹ̀gbẹ̀dẹ̀ àná àti sọ̀yún fúnra wa nú àwẹ̀ pé nú àwọn tí máa ń sọ iṣẹ́ tó dáa tẹ́lẹ̀ tí ó wàá sọ di kíni tí ó sọ di bídí à mọ́ òun ni ìtọ́lọ́mbá túlẹ̀ kéèyàn fẹ́ dè kí ni tó máa ni pé àwọn ànúwà ọ̀lẹ̀ ìbàdá ti ń bẹ tó lúwọ ọ̀fà àlàsí kò pé jọba yìí ni ẹ̀ṣẹ́ kò gbá sí kò pé àsìkò báyìí ni kí ẹ̀ṣẹ́ kò pé rónkà báyìí ni kẹ́ ẹ̀ṣẹ́ kó pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọjọ́ téèyàn bá ti ń fún un tọ́lọ́ fẹ́ ń ṣe bídí eléyìí lọ́pọ̀lọpọ̀ onímọ̀ ni pé a ah, wọ́n tún ní láìláìláwọ̀ ọ̀dà ẹbí náà fi lálàá yàn bẹ́ẹ̀ kọ̀sẹ́ni tó ní náà fi lọ̀ ọ̀dà kò sì sẹ́ni tó ní kẹ́yìn owó kálímàtú ṣahada afdolul kalimat gbólóhùn tó dáa jù ọ̀rọ̀ tó dáa jù òun ni láìláha ilẹ̀lọ́ muhammadu rasulillah sallam àmẹ́wò ni ìdárin sí láìláha ilẹ̀lọ́ ìjọba tún ti dípa mí pẹ̀lú láìláha tọ̀ àti ṣe kíni ntọ́lọ́hún tú kalẹ̀ àwa ń àti báyìí tá ààrẹ rí pọ́lọ́n lóníkọ̀ gbọ́dọ̀ mọ́ péye báyìí kò sì gbọ́dọ̀ dí níjọba ti di pé àwa ń wọn léra wa lọ́wọ́ pé iye báyìí la fẹ́ ṣe òun ní ká kìlọ̀ fúnra wa ẹlòmíín yóò rò pé iṣẹ́ iṣẹ́ tó wọ́n gba ládá lòun tó ń ṣe iṣẹ́ ẹ̀sẹ̀ ní gbogbo ẹni tí bá ń tan bídí aká lórí ẹ̀rọ whatsapp àbíbò wọ́n ń pè é afẹ́ ṣe ayatal kùrìsí yù one million wọ́n bá ti dọ́dọ̀ tiẹ̀ náà bí wọn bá sọ fún ọ pé bá ti dọdọ rẹ ìwọ náà tún bóyá wọ òfìrú ilé ìránṣẹ́ wọ ọtàn bídí àká òdodo ni wọn dẹrù bẹ pé ẹnìkan tó dọdọ rẹ nígbà tí ó fi ránṣẹ́ sáwọn èèyàn nǹkan báyìí ṣe gbogbo ni bá ti pẹ̀lú tó ní déédéé kádàrà pé wọn bá yàn tẹ́lẹ̀ nù kádàrà ni àmọ́ nítorí pé bídí àká ò Eh, torí náà eh, tó jẹ́ káyà lọ bẹ̀yẹn ni pé ẹ̀dákun gbogbo ọ̀rọ̀ rẹ̀ báàtù là ń sọ ọwọ́ gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tí máa jáde lọ ṣe dáwà ara bí àwọn náà ti ń ṣàṣìṣe ní. ìjọba ti di pé ní ọgbọ́dọ̀ lógójì ọjọ́ ọgbọ́dọ̀ eh, lo ọgbọ̀n àbí ọgbọ́dọ̀ dí lọ́sẹ̀ méjì ó ti kú ò ní dáwà tí ọba fi súnà nábì mu òtìdìbídíà. torí pé kọ̀sẹ́ rí kan bí ànábì jí níbi yẹn bá pépè sójú ọ̀nà tọ́lọ́run àfi kò ṣe kó pogójì o àfi kò ṣe kó pọ̀sẹ̀ méjì o bí yẹn bá ní àyà àti ṣe dáwà wákàtí kan alihamudulilayi bí yẹn bá láyà àti ṣe dáwà ọdún kan alihamudulilayi torí ẹ̀ ni pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rìbáàtù náà rí tọ́ba ìpè rìbáàtù ọjọ́ kan òun ni ànábì ò ní pé rìbáàtù yà òun mi torí náà bí ìtumọ̀ rìbáàtù nìyẹn rìbáàtù yawmin fi sabilillah anábọ̀ muhammed sallallahu alaihi wa sallam wá sí wá lójú kòkòrò ká má bàa gbọ́ yé pé ah, ẹbí ẹnu ọkàn lọ́ọ̀bẹ̀ kọjá nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ ọlọ́kọ́dà yín sun gbò débẹ̀ ní ó sì tún padà dé ṣé ládá tún bẹ́ẹ̀ ń bí yíyún náà ládá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wa sallam ní rìbáàtù yawmin fi sabilillah kéèyàn lọ́ọ́ ṣe yẹn ni pé kọ́ lọ́ọ́ dúó níbi tọ́jẹ́ bíi ibodè mùsùlùmí láti pé ní báburú kan bá ta ti bí i wá èmi ó tètè mọ̀ kèsì pé wọ́n wọlé bá gbogbo mùsùlùmí jẹkẹtẹ ànábì níbi yẹn bá ṣe ru eléyìí náà bọ́ bá ṣe jọ kàn khairun mìnà dúnìyà wà má àlẹyà kódò olóore ju gbogbo ayé àti ti ń bẹ láyé lọ gbogbo ń tà ń lé kí láyé ládàá ti ń bẹ ń bẹ rè bá tó ọjọ́ kan ànábì lólóore jù lọ. وموضع صوت أحدكم من الجنة وموضع صوت أحدكم من الجنة irú àdísì yìí ni ó jẹ́ kí a mayi aljanna aljanna torúpẹ́lò mi ọkàn rò pé bóyá lẹ́kàn tọkàn rẹ̀ wà lásán ni pé a kọ́dẹ̀ lómi ọmọ sọ pé bọ́bá rí lẹ́kàn tó fáìn pé a kọ́dà bọ́lọ́mbà ti fún un nírú eléyìí lálẹ́ ìjẹ́ náà ọ̀rọ̀kọ̀rọ̀ bẹ́yàn bá dó tí ẹ̀mí rẹ̀ bá gùn láyé ń bí jí ó ti mọ̀ pọ́rọ̀ pònú ni bọ́ bá dẹ̀yìn àádọ́tọ̀ ọdún irúlé wọn ní wòun náà mọ́ ó sì wà láyé o ilé táwọn kan kọ́ ládọ́tọ̀ ọdún sẹ́yìn ṣé ọ jẹ́ nǹkan kan mọ́ lónìí nǹkan wọn ń dàwó lónìí tó ń kọ́ mi ilé táwọn olówó àádọ́tọ̀ ọdún ọgọ́tọ̀ ọdún nàìjíríà kan yìí náà ìgbà yàwá wo nílé náà ilé òun nísìnyí wọ́n ń da owó wọn tó ń kọ́ omi nì èèyàn sì wà láyé nù òun ni kéèyàn wá rí nǹkan kan tó da ọ̀rọ̀ kọrùn lẹ́nu gbá kọ́ra ọba ìpérò eléyìí nìkan náà lọ́lọ́run fún un lálìjánná ìtumọ̀ ẹ̀ ni péèyàn ọ̀mọ ti ń jẹ́ àlìjánná ibn abbas radiyallahu anhuma alimam ibn abbas ni laysa fi dunya mimma fi aljannati illa al-asami ibn abbas ni kò sí nǹkan kan nù tí ń bẹ lálìjẹ́nà láyé tá a lè fi wéra wọn àfi pé ó kọ̀ọ̀kan náà wọ́n yà ń jẹ́ ó kọ nìkan lọ́kàn papọ̀ àmọ́ pé irun tí ń bẹ lálìjẹ́nà ẹ̀rí láyé ń bì kò sí. lẹ́yìn sàfi dúnìyà mímọ́ fìlìjẹ́nà ti ilẹ̀ àsàmì àfọwọ́kọ pé ilé ilé lòun náà ilé àmọ́ ju ilé lọ. ẹ wo ń tán anábọ̀ muhammad sallallahu anábì ní mawubẹ̀ ọ̀sáwùtì àhàdíkùn mínal janna àsọ́ọ̀tù ni bí ọ̀pá tí wọ́n fi ń náyà àbí tẹ́ fi ń lé ẹran bí ọ̀pá àbí bí ẹgba sọ́ọ̀tù nù ànábì níbi tẹ́yìn ọ̀nà ọ̀pá kan kalẹ̀ sí lásán lálìjánná bọ́bá ṣe déédé ẹnu pé bí tẹ́yìn máa ń na kíni tẹ́yìn ọ̀nà ọ̀pá sí lálìjánná lẹ́nu yíhun khayrun mínad dunya wa ma alayha ó lóore ju gbogbo ayé àti ti ń bẹ́ẹ̀ lọ torí náà kéèyàn má máa fẹnu ara rẹ̀ kó bára rẹ̀ pé bọ́lọ́mbà tiẹ̀ ti ṣerú eléyìí pé ọ̀rọ̀ àlìjánná ó jìnà púpọ̀ sí kínní sáyé bẹ́ẹ̀ náà wàá lọ́rọ̀ ọ̀nà náà bẹ́ẹ̀ náà ní kínní ọ̀rọ̀ ọ̀nà ànábì júwe yóò ń bẹ hadith mi ànábì ní náàrùkùn náàrùkùn iná tó gbóná jù tẹ́lẹ̀ pé iná ni àwọn kan tó ní ọmọ rárá àbí pé ó gbóná ànábì ní gbogbo náà lé ayé jùzù ún hmm, min sàbẹ̀ẹ́nà jùzù án min náàrí jahannam iná tó gbóná jù láyé one over seventy iná jahannam ni one over seventy ànábì ti wí nu jùzù ún min sàbẹ̀ẹ́nà jùzù án min náàrí jahannam torí náà kéèyàn máa tó ń fọwọ́ fà nígbà dẹ́rù náà báyàn ó yẹ ọ bàá pé iṣẹ́ ọmọ nálẹ̀ máa ń ṣe yìí tẹ́lómi ó tún bú ẹ̀rín ànábì níná tó gbóná jù láyé tẹ́yìn ló pé náà nìyí ẹ wá wá sixty nine iná míì kẹ́ ẹ fi kún un ló tó ṣe déédéé kí ni ló tó ṣe déédéé náà já ànámọ́ ọlọ́run kọ́ mọ́ṣá àlá ẹ̀mí àtẹ̀yìn bẹ́ẹ̀ o àmọ́ ayé ń bí iná lẹ́yìn ó ti ṣèyí tó bá wù ú bíbi tí ọ̀pá kan tó gbogbo ayé àti gbogbo oúnjẹ ń bẹ nú ẹ̀ ní èyí òun làlìjẹ́ náà bíbi tó ṣe pé multiply by seventy náà. nínà ìtọ́ ọmọ láyé yìn àyín ni ayé ń bí náà ní kówó ti ṣiṣẹ́ rẹ o kọ́lọ́n kó fún wa ń ṣe àlùjànnà ṣe kọ́sọ́ wa ń bí iṣẹ́ ọmọ aná owó àánú ṣe wá torí náà sọ́ọ̀tì mawdi'u mẹ́nà ahadikum min aljanna khayrun min ad-dunya wa ma 'alayha والروحة يروح العبد في سبيل الله أو الغدوة خير من الدنيا وما عليها anabi tún sọ fún wa sallallahu alayhi wa sallam nípa ọ̀rọ̀ ìjáde ìjagun ìsapá sójú ọ̀nà tọ́lọ́n ní gbogbo ọ̀nà tá a ló pín sí. anabi ní arọ́wùhà ìtumọ̀ arọ́wùhà léde lárúbáwá àti kíni àti gádùwà ìtumọ̀ àwọn méjèèjì ni kéèyàn ó jí jáde kọ́ jáde kó rìn jáde. àmọ́ láàrin béèyàn bá jáde láàárọ̀ àti béèyàn bá darí ní ìrọ̀lẹ́ òun lárúbáwá fi máa pè ìjáde àárọ̀ ní gádùá bẹ́yàn bá darí nírọ̀lẹ́ ìrìn tó rìn rọ̀lẹ́ lárúbáwá pè ní kíni ráwùhà àmọ́ ìtumọ̀ méjèèjì ìtumọ̀ kan náà ni òun lọ́wọ́ nù hadith wa muhammad sallallahu alayhi wa sallam tó ní لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما رزق الطير ها كني تغدو خماصا وتروح بطانا تجدو الجدوى وتروح الروحة anabi ni bẹẹ bá bọlọn dúó ní bọlọn dúó pàtàkì ní tààrà tí èsì pé ń dán lọ́hùn wò pé bóyá yóò ṣe àbí ò ní ṣe akọ tàwákùlì olùwọ̀ bá ṣe jẹ́ àti mú fún yín bí n ti ń ṣe fáwọn ẹyẹ bó làwọn ẹyẹ rí tọ́gùdú remas ẹyẹ ó jíjáde ńlẹ́ làárọ̀ kò sí kò sí níbi kan tí ń pé ibi tí rìsáàfù wà ní tàun wà lọ àmọ́ wàtàrú ṣó bẹ̀pọ̀ ọ̀nà nígbà tí ọba fi darí ń rọ̀lẹ́ inú rẹ̀ ó ti kún ọlọ́run ó pèsè ní tí jẹ ara fíkìwù hadithi yẹn àwọn àfáà ní ẹyẹ náà jókòó ńlé kọ́mọ retí pé nítorí wọn jẹ́ wàá bá wọn tẹ́gídú wàtàrú ṣó bẹ̀pọ̀ ọ̀nà wọn ládìí ìsù yìí ní fi ń rinlẹ̀ pé al-akhdu bil al-akhdhu bil-asbab ọlọ́run kápá ẹlòmíì ó pé bọ́lọ́run bá lóhun ó ṣe yóò ṣe é e, àmọ́ kìí ṣe bẹ́ẹ̀ sunnatallahi allati fatara an-nasa alayha la tabdila kí ni àyà náà sunnatallahi allati fatara an-nasa alayha olúwa lóhun ní ìlànà òun ní súnà òun ti ṣe ìtumọ̀ súnà nù kìí ṣe pé wọn lágbára àti ṣe lọ́nà míì àmọ́ bóun ti máa ṣe é nì nínú tí ọlọ́run bó ti gbé súnà rẹ̀ kalẹ̀ láyé ni pé bọba fẹ́ rí nǹkan báyìí o rin ọ̀nà báyìí ẹnu bí tó ti lè ṣe mistake ní kí wọ́n wá nígbà mo ti rin ọ̀nà òun kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ alìhàkìmáàdù alá àsábàbí nùhùn mínà ṣìrìkì kéèyàn gbára lé sábàbí nìkan gbà nígbà tá a ti ṣe báyìí kò gbọ́dọ̀ ọgbọ́dọ̀ má rí báyìí a jẹ́ pé ọlọ́run kì í ṣe é mọ́nu èèyàn lè jìtá ń bẹ̀ wọn o ó lè kó sínú ṣíríkù ìṣẹ́bọ ìwórogún pẹ̀lú ọlọ́run ìdá àtàmàdà alá àṣàbà ìdá àtàmàdà alá àṣàbà àmọ́ kéèyàn wá fi sábà bí lẹ̀ kọ́mọ̀ mú kíni kọ́mọ̀ lo sábà bí tọ́lọ̀ ní bẹ́yẹn bá fẹ́ bímọ yóò níyàwó sábà bínú kọ́ wá pé wà ní nàlá àlákù lè ṣe ìkọ̀dí bọ́lọ́mbà láwọn yóò bímọ láyé àwọn òkùnkùn bí kọ́ra bí èèyàn ní ìyàwó ee ọlọ́run ti fi hàn pé òun lè ṣe òun ní baba ńlá wa ádámù lòun ṣe jáde tí ò ní ìyá tí ò ní kíni tí ò ní bàbá olúwa sì yọ̀yà ńlá wa hàwáwù látara ọkùnrin nìkan tí ò sóbìnrin bẹ́ẹ̀ ó sì yọ̀yà ó yọ ànẹ́bẹ̀ẹ́ isa aleyhi salam látara kíni obìnrin nìkan tí ọ̀sọ́kùnrin ń bẹ ó sì yọ èmi àti wọ́ látara ọkùnrin àti èyí ò ní pé iná lọ́ àlákù lè ṣe ìkọ̀dírù kò sí dáùtù mbẹ kò sí èyí tó lọ́hùn ò lè ṣe àmọ́ bò ní máa ṣe nkẹ́ sunnatallọ́ nínú ọ̀nà téèyàn lè fi jìtá òun ni kò fi kíni sábà bí ilẹ̀ òun lànàbì tún kọ́ wa lẹ́kọ̀ọ́ sọlọ́lọ́ ọ̀sọ́làm ẹni ó wá wọ́wọ́dọ̀ ànàbì tànàbì ní rànkúnmi rẹ tó gùn dà ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ló fi sọ ó ní òun fi sọ lọ́hùn ó sì so mọ́lẹ̀ ó ní a kò a ànábì ní padà àkílhá wàtàwàkàlì sábàbí nù sábàbí kíra nǹkan mi ọmọ sọnù ni pé dè bàbá dè mọ́lẹ̀ náà ó lè sọnù ibẹ̀ ló ti wá tàwàkàlì àlọ́lọ́ ànábì ní àkílhá wàtàwàkàlì bẹ̀rẹ̀ nǹkan mi rẹ̀ mọ́lẹ̀ má wàá gbára lé pé a sáwà ti dè mọ́lẹ̀ kò sí tí ó ṣe mọ́ nǹkan máa se ọ wàá ṣe kíni ọ wàá gba ọlọ́run ọba torí náà ọwà nù hadith ìtàgùdù rìmáṣọ́ wàtàrúhù bẹ̀pọ̀nà àwọn onímọ̀ jẹ́ oyé wa ń bẹ̀ pé hadith yìí ní fi ń yé wa pé làbúdà min al bil asbab àwọn sábàbí sábàbí tó lu ọba ṣe ní asbabun mashru'a asbabun mashru'a àwọn sábàbí tó bá lánàá tọ́lọ́ mu pé ah, bẹ́ẹ̀ ọba ṣe nǹkan ni bí ọba ṣe nǹkan báyìí ọ̀nà tí ó gbà ni pé péyàn ọba ṣe sábà bí wọn ọlọ́run kápá kó ṣe àmúlòhùn èé ṣe bẹ́ẹ̀ torí náà ibi tá a ti yà lọ ọbẹ̀ yẹn ni ìtumọ̀ àrọ́wọ́hátú wá alùgàdùwà kí lànàbí wá wí sọlọ́lọ́hu àríwọ̀sọ́lọ́m ní pọ̀rọ̀ jihadu ànàbí ni wà rọ́wọ́hátú yà rọ́ọ̀húhà làbdù fi sẹ́bìlìlà ìjáde kan lásán fi sẹ́bìlì allah májẹ̀múnú kọ́sẹ̀ pé lójú ọ̀nà tọ̀lọ́hùn ìyẹn nípa níyàn gbọ́dọ̀ pure ẹni tí ó lọ jihadu àníyàn gbọ́dọ̀ ṣe kínní ọgbọ́dọ̀ mọ́ o kọ́mọ́sí nkankan mi ń bẹ́ o kí ló lè wà ń bẹ́ ń bẹ́ nu hadithun sọ̀hí anabi nínú àwọn sallallahu alayhi wa sallam nínú àwọn tí wọ́n kọ́ fi kuna min awwali man tusa'aru bihimu naaru yawma al-qiyamah nínú àwọn tí wọ́n kọ́ fi ṣe kínní tí wọ́n yẹ kuna tí náà yẹ jò lálùkìyàmà òun níta ni rajulun qatala fi sabilillah ọjáde ọjagun jáhàdà mujahid ọjagun sójú ọ̀nà tọ́lọ́hún àmọ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ nígbà àwọn ah, gbà pé nǹkan ju nǹkan lọ ẹ̀sà dá wọn dá ìyẹn ni pé gbogbo ohun tí ń fẹ́ ni ànábì wí bẹ́ẹ̀ o qatala li yuqala shuja' kí wọ́n lè bá pé ah, àwọn náà ni akínni wọn ní wọ́n bá wà lójú ogun báyìí kò sóńtọ̀ ọ̀hún ọba gbẹ̀ǹdé ń bẹ lánìyàn rẹ̀ táwọn ò rí tọ́lọ̀ ń rí bá dàlí kìyàmà ńgbà wọn bá wà ń mú lọ nù ná lákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n lè tẹ́lẹ̀ ná. yọ̀wá ni ya jahad tu fi sabilika wakutil tu fi sabilika wọ́lọ́n ojú ọ̀nà jihad wọn pa òun sí òun jagun débi pé ẹ̀mí òun bọ́ alọ́run ó ní káwọn màláìkọ̀ sọ fún kazabta kazabta òkúrọ́ ni ọ́ ìnáma kan tálítàlì yóò kọ́ láṣùjà nítorí torí ẹ̀ ṣe gbogbo ní tó ṣe láyé ni kí wọ́n pé áá ah, ṣàìbẹ̀ ọkùnrin ni wọ́n kọ́ di kíìlà wọ́n sì ti wí torí náà kò sí ti ọgbà mọ́ ní òní ọlọ́nkọ́mọ́sà sọ wá ń bẹ́ o ànábì sọ ń gbà tó sọ tó ní mùjáhídùn náà àdéhìí kan yìí náà ànábì sọ tó lówó tó ná gbogbo owó sójú ọkọ́ mọ́sálásí ọ̀sẹ̀ gbá àmọ́kọ̀fà níyàn kan ṣe é ju pé kí wọ́n yìn òun lọ wọn ò wí fóun náà pé ẹbí wọn ti yìn yín kọ́dà wọn kéde yín lórí rédíò pé ẹ̀yin lẹ́ ń jẹ́ ogbe ọ̀dà ẹ̀yin lọ́lọ́run rán wọ́kọ̀dù kíìlà wọ́n ti wí bẹ́ẹ̀ lànàbì sọ tààfà náà ọ̀rọ̀jò ló ń kọ́ra alukur'an lè yọ kọ́ọ́lá kọ́ọ̀rì ní ó kí alukur'an kì ń tànkàrà kéwú wọn bàbá mi máa ń fásara kur'an báyìí ọba ìpa níyàn rẹ̀ nu olúwọ́ ni wakọ̀dù kìlà ẹbí wọ́n ti wí bẹ́ẹ̀ láyé ó ti tàn ọlọ́nkọ́sọ ẹ̀mí àti yín bẹ́ẹ̀ o ẹ̀dákun eléyìí ni ń kọ́ wa pé ọ̀rọ̀ tọ́lọ́hún ọgbọ́dọ̀ ní ìkìláàsù nù o ǹdí yẹn bá lóhùn ṣe nítorí tọ́lọ́hún ọlọ́hún gbọ́dọ̀ rí i pé nítorí ti tòun ni kọ́lọ́nkọ́ mọ́sá rọ̀zọ́kà gbogbo wa ní ìkìláàsù torí náà arọ́wùhàtú ah, yàrúhù alàbdù fi sẹ̀bẹ́ẹ̀lì láì àwọn àdìsí tó tọ́ka báyìí pọ̀ ara ẹ̀ làwọn àlùfáà máa tọ́ka sí pé ńgbà tá ànábì tí ó ròyìn ẹni ọba kọ́ mọ́sálásí ànábì ni máa ń bà náà tá ànábì ni máa ń bà náà masjidan bánábì bá wípé onítùmọ̀ pẹ́ni ọba kọ́ mọ́sálásí o bánà Allahu lahu baytan ànábì ọ̀wá wí bẹ́ẹ̀ kí ló wí ẹni ọba kọ́ mọ́sálásí fọlọ́hùn ẹ̀wọ̀ wàhálà ẹ̀wọ̀ náwó téèyàn nà kó tó kó dídí mọ́sálásí níbi tí nǹkan wọ́n dé lónìí kọ́ wá ṣe pé gbogbo àníyàn rẹ̀ ni pé kí wọ́n fi rí i pé àjò àwọn lámọ́yìn lọ sájà kan lọ́kọ́ àwọn ọkọ̀ ajá méjì ẹ̀yìn ti kó ní lèlá mọ́nbàná lèlá yìí masjidà ọlọ́nkọ́ mọ́sàsà ní gbogbo wa o torí náà bẹ́yìn bá jáde bẹ́ẹ̀ ìmọ̀ láàárọ̀ alghadwa àwòrán òhà àbínírọ̀lẹ́ kọ́sà ti jẹ́ pé fi fi sẹ̀bílì anábì ní khairun mina duniya wà má àdàyà ó lóore ju ayé àti gbogbo tí ń bẹ láyé lọ kọlọ́nkọ́ mọ́sá kò ṣe rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo tí tàbá ṣe nítọ́lọ́run o kọlọ́njọ́ jẹ́ tiẹ̀ gbogbo tí ọba gbé àníyàn míì wọ́ kọlọ́nkọ́ yà wáyà àmọ́káwa náà ma ìfìlásùn bẹ́ẹ̀ nù téèyàn máa jara rẹ̀ lógun ní gbogbo ògbà ṣe ń ti fẹ́ mọ ṣérò mi ò ti fẹ́ mọ wọ́ bẹ̀lùmọ́nà sábà iléyà ló súnmọ́ yìí gbogbo ẹni jẹ́ ọmọ aláìda ti ń pé à èmi ni wàá jẹ́ káwọn ọmọ mi ọmọ kiri ilé onílé kí àgbọ̀dọ̀ má pẹran o sẹ́mi kó ti sọ tó ìdí tó ń fẹ́ pẹran ìtumọ̀ ẹ̀ náà nù kìí ṣẹran tọlọ́hún mọ́